ní ìjẹjọ abáwọn yín ṣàdéhùn wípé àwọn iṣẹ́ kan wà tí àwa mùsùlùmí tí a máa ń ṣe tó sì jẹ́ pé iṣẹ́ tó ní agbára púpọ̀ ni ìjọ ti pé lẹ́yìn ìgbà tá a bá ń ṣe àlùwà látàn ìmídékìlè táwọn parí àlùwà láwa báyìí làwa mùsùlùmí máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ṣùgbọ́n iṣẹ́ yẹn yóò máa fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹni àpọ́nlé yóò máa fún yín ní àlékún ìgboyà àti àlékún mímọ̀ àti àlékún ìdánilójú sáká wípé ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn ẹ̀rí ni àti pé ẹ̀sìn islam ẹ̀sìn tó ti déédéé àdámọ́ ọmọ ènìyàn ni àti pé pé ẹ̀sìn islam ẹ̀sìn tí ọ̀tá kura wọn ni. sàtọ̀ fún ayé pé a ti ṣe àlùwàlá tán lẹ́yìn bàtà ti àlùwàlá tán ti fi iṣẹ́ àfarasí àyìn pé àlùwàlá ti fi iṣẹ́ kíni iṣẹ́ àfarasí àbí kì í ṣàfarasí ọbọ̀jú ọbọ̀jú ọwọ́ ọ̀fẹsẹ̀ ọ̀parí ara ló fi ṣe so àti àlùwàlà ti ṣe iṣẹ́ àfarasíta ọwọ́ kù iṣẹ́ tó tẹ̀lé lẹ́yìn oní àní iṣẹ́ àfẹnusí. àwọn afẹ́ o pé ǹjẹ́ ní iṣẹ́ ti àlùwàlà yìí àti iṣẹ́ àfẹnusí wa wá lẹ́yìn àlùwàlà lójú ní ló ṣe ara wọn wọn. pé eléyìí níta ń pé kí a mọ̀ ọ̀dọ̀ ọlọ́run bá ló ti tí kì bá ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin olè mọ nǹkan tó bá ń kọ́ wá tó kọ́ wá gún ẹ̀dẹ́ ènìyàn lè tún kàkó ibà ni. ọba tó ń mọ kọ̀kọ̀ tó mọ gbangba náà lè tó wo sáàmà rẹ̀ bó ṣe tó wo lẹ́yà rẹ̀ bó ṣe tó mm. wo àwọn nǹkan tó dá bó ṣe tó wo ọ̀sán bó ṣe tó wo bó ṣe ṣe ṣe oòrùn wà bó ṣe wà gbogbo àwọn nǹkan tó náà wọn bá dá ọ ìdí yẹn náà ni ẹ̀sìn tí ọlọ́run ọba bá mú wá òlùwà lè gùn bẹ̀ ẹ̀sìn tí ìbáṣọ tí ọlọ́run ọba ọba kìíní bẹ̀ ọba lè gùn bẹ̀ tó nípa báyìí ẹ̀yin olùwọ́ wa ẹ̀jẹ̀ ká gbéyàwó ẹ̀yin mùsùlùmí ni ó yí dáadáa ẹni tí kò wá jẹ́ mùsùlùmí náà tó bá farabalẹ̀ mọ́ gbàgbé yóò yọ dáadáa ìní pé dábàá ti àlùwà látara àwọn mùsùlùmí aláwọn akẹ́kọ̀ọ́ tá a máa ń ṣe lẹ́yìn iṣẹ́ náà iṣẹ́ àfẹnusí mm. alákọ̀ọ́kọ́ tàbá ti ń sàlùwà látara báyìí tá a fẹsẹ̀ wá tán ní táwìí ni أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله I witness that none has the right to the worship except you وحده لا شريك له It is only you and there is no other deity except you وأشهد أن محمدا عبده ورسوله And I witness as well that Prophet Muhammad is his slave and his messenger بẹ́ẹ̀ni mo jẹ́rìí ما أشهد أن لا إله إلا الله mo ń jẹ́rìí ta ló ń jẹ́rìí ẹni tó ṣe ètò ìsàlùwàlàdá ní jẹ́rìí ni o mo ìsàlùwàlà tó ni mo jẹ́rìí wípé kò sẹ́ni tó yẹ ká máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba ìyẹn kọ́kọ́ fi yíwa yìí tí àlùwàlà tá a ṣe kí ló kọ síjọsìn ni àbí kì í síjọsìn hmm. mi ń gbọ́. ìjọsìn ni torí pé n ta wí lẹ́yìn ẹni pé kò sẹ́ni tó yẹ ká jọ́sìn fún àyàfi ọlọ́run nìkan ah, òfin wáyé pé àlọ́lá tá a ṣe ní ìjọsìn tó hmm. wà ní wahdahu la sharika lah. yẹn ló dé ìsìn worthy of worship except you. a kò bọ wọn nìkan ṣoṣo náà lára ẹ̀sìn a kò ní í mú orogún pẹ̀lú ẹ̀. Hmm. ìyẹn bí wáyé pé ẹnikẹ́ni tó bá ṣàlùwàlá fún ẹ̀dá ènìyàn ẹlẹ́bọ̀ lórúkọ ẹ̀. ìbẹ̀rẹ̀ kan bá gbé àlùwàlá kan tó ní afa abdullahi jẹ́ ṣàlùwàlá fún ọ hmm. tó bá ilé sí ẹlẹ́bọ̀ ni. Oh. àwọn èèyàn sì ń bẹ́ ń gbòòrò náà ṣe báyìí wọ́n ṣàlùwàlá fún àwọn tí fún sí àkọ́kọ́ nù wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. and I witness that prophet Muhammad is his slave and his messenger. mo jẹ́rìí pé ẹrú sin ọlọ́run ọba àti òjìṣẹ́ rẹ̀ níta ni ànábì wa muhammed. sallallahu alaihi wasallam. Hmm, àkọ́kọ́ nù iṣẹ́ àkọ́kọ́ nù tá a bá gbé iṣẹ́ alákọ̀ọ́kọ́ yìí yẹ̀wò a rí i pé àfọ̀mọ́ wà mẹ́ nígbà yẹn wahdahu la sharika lahu wàhídàhù níbi àfọ̀mọ́ wà níbẹ̀ àfọ̀mọ́ wà níbi tí alákọ̀ọ́kọ́ yẹn torí pé à ń fọ́ lọ́wọ́ ọba máa kúrò níbi kínú níbi ẹ̀bọ a ti ń fọ ànábì wa mọ́ pé ànábì jẹ́ à ń sáfọ̀mọ́ pé ànábì wa Muhammad sọlọ́wọ́ à ń sáfọ̀mọ́ fọlọ́wọ́ pé ànábì wa Muhammad tí ó jẹ́ wa yìí kì í sọ ọba mm. ìdílé ìdúró wa mm. òjíṣẹ́ lásán nìkan ni ó jẹ́ tó fi lọ nípa ó jẹ́ òjíṣẹ́ ọba tó ẹjẹ́ lọ síbi ìṣẹ̀lẹ̀ kejì ẹ̀rẹ́ tó ń gbọ́ wa torí àwọn tí ò mọ zikiri dáadáa kí ẹ̀wílẹ̀ kan sí aṣáájú. aṣáájú an la ilaha illallah wahdahu la sharika lah wa aṣáájú anna muhammadan abduhu wa rasuluhu. aṣáájú an la ilaha illallah wahdahu la sharika lah. وأشهد أن محمدا عبده ورسوله يعني ذكر توقع قصي طبعا قاري الولاد مربين باني كان سيوت مكان يوتي قبي أو على ذكر يلاكي تتون تلي òun náà bẹ̀rẹ̀ pẹ̀lú pé subhanakallahumma wa bihamdik. subhanakallahumma wa bihamdik. glorified and exalted is you Allah. ashahadu an la ilaha illa ant. I witness that none has the right to be worshipped except you. astaghfiruka wa atubu ilayk. and I seek your forgiveness and turn to you in repentance. Allahu akbar. Allahu akbar. zikiri lẹ́ẹ̀kejì. Hmm. kí ni tuma ìgbàjọ akáwé arábìkì ẹlẹ́ẹ̀kan sí káwọn tó wà ní olùbà sọ̀rọ̀ kọ́ yá. subhanaka allahumma wa an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ìyẹn ni díkìrì ẹlẹ́ẹ̀kejì subhanaka bẹ̀rẹ̀ mí náà ní létí asàfọ̀mọ́ ọlọ́run ọba pẹ̀lú bí àárín sin ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì wọ́n ti là mọ́lẹ̀ wípé mímọ́ rẹ ọlọ́run ọba hmm. mímọ́ rẹ ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹta ti ṣe zikiri ti ṣe àdúrà táàtì máa ti ní bàtàbà sálùbà lásán òun náà ni ọ̀rọ̀ ọlọ́run bá tó sọ yìí pé ọ̀rọ̀ wa tí a máa sọ tó wà nù hadith anabi muhammad. allahumma ja'alni oh my lord make me of those who repent. wa من min and of those who purify themselves. òní ìwọ ọlọ́run ọba ìtumọ̀ ẹni ìwọ ọlọ́run ọba fi mí sínú àwọn tí wọ́n ń ronú pìwàdà ẹ̀ṣẹ̀. Hmm wa wàá ṣe mí nìkan nínú àwọn tí ọ̀fọ̀mọ̀ hmm. torí pé àfọ̀mọ́ wà mí hmm, so zikiri alákọ̀ọ́kọ́ àfọ̀mọ́ wà mí àbí òsì mbẹ́ zikiri ẹlẹ́ẹ̀kejì àfọ̀mọ́ wà mí àbí òsì mbẹ́ àdúrà tó parí ẹ̀ ń bọ̀dá ní kọ́lọ́mọ́ fi àti kó wá sínú àwọn ẹni mímọ́ hmm. ẹni pé mímọ́ ni gbogbo àdúrà ti bẹ̀ lẹ́yìn àlùwàlà ẹ jẹ́ ká yẹ àwọn gbólóhùn kọ̀ọ̀kan wò láàrin ìṣèjú péréte kan ká lè ba àgbàgbọ́ yẹ àwọn kàtà àwìn ẹ yẹn olùgbọ́ wa pé nínú nǹkan tí gbogbo onílàkàyà ayé fẹnu kò lè lórí òun náà ni wípé sọ̀ǹpé mo ní gbogbo onílàkàyà ayé ni ó ti kúrò lọ́rọ̀ ẹ̀sìn rẹ̀ èyí sọ̀rọ̀ mùsùlùmí yẹn tí èdè mùsùlùmí gbogbo wa pátápátá tó ọba ti nílàkàyè gbogbo wa la fẹnu kò lórí ẹ̀ hmm. tí gbogbo onílàkàyè bá lè fẹnu kò lórí nǹkan ó tún lẹ́rì fún ẹni tó bá fẹ́ kára ẹ̀kún nílàkàyè náà hmm. ẹni tí ọba ti gbá nǹkan nìkan máa gbóhùn òsì náà ju àwọn onílàkàyè hmm àwọn nílàkà yìí wọ́n fẹnu kò gbogbo nílàkà yà yìí ọlọ́run àdúgbò ẹgbà wà náà wà nù nílàkà yà yìí gbogbo nílàkà yà yìí wọ́n fẹnu kò pé kò sí nǹkan tí ń bẹ láyé tó jẹ́ sí ọmọ ènìyàn tó lè dé pípé pípé kò sí hmm. ẹnìkan ò lè ṣe nǹkan dé gíní lókè tán pátápátá hmm. àbí gbogbo hundred percent lọ́wọ́ àgbà ah. yálà ní wọn ní kọ kàǹkàn ò lè ṣe bẹ́ẹ̀ ní wọn ní kọ sọ̀rọ̀ ò lè ṣe bẹ́ẹ̀ kò sí bó ti fẹ́ sọ̀rọ̀ láàrin thirty minutes kọ́ máa ti péré kìíní hmm. kan ha ẹlẹ́nu kò sẹ́nìkan tó lè fi nǹkan pé pérépéré lórí ilẹ̀ ayé náà ọmọ ẹ̀dá dáhùn hmm, bẹ́ẹ̀ hmm. bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ti wá ṣe wípé ó wá dẹ̀bẹ̀ ni pé mùsùlùmí ń sọ wípé ìwọ ọlọ́run mo gbà pé àlùwàlà tí mo ṣe àlùwàlà tí mo ṣe mọ́ mọ́ pé mi ìlágbára ti ṣe dé lẹ́fù tí ọ̀fẹ́ àlè ṣe ìdí nìyẹn tó fi ṣàdúrà wípé kọ́lọ́wọ́n ọba kó fi wọn sínú àwọn ẹni mímọ́ hmm. ah, ó sì kọ́lọ́wọ́n fi wọn sínú àwọn ẹni tó fọ̀ mọ́ ìyẹn ni wípé kì í ṣe pé fífọ̀ra mi tí mo fọ́ra mi mọ́ náà láàyè kì í ṣe pé òun ni mo gbára lé mo mọ̀ wípé díẹ̀ díẹ̀ kan lè jẹ́ bí ìkúdíẹ̀ kúdíẹ̀ lè wà ń bẹ̀ ìwọ ọlọ́run ọba ni kò fi mí sínú ẹni mímọ́ ó sì dédé làákàyà bí sì dédé làákàyà ìyẹn ni pé mùsùlùmí tí gbogbo yín là káyè náà ti gbà yìí pé kò sẹ́ni tó lè ṣiṣẹ́ pé dókè tàyẹ̀rẹ̀ kò sí ṣe. Mm, àwa sàlùwà látàn lẹ́yìn bá sàlùwà látàn àwa ni Allahumma ij'alni mina tawwabin waj'alni mina al-mutatahhirin. yẹn ni pé mo mọ̀ pé èyí lè ṣọ́ra mi sínú àwọn ẹni tó mọ̀ o kì í ṣe ẹni kan ni kò lè kò lè gbé mi lébẹ̀ mọ́ kàn sí tó ọ̀pá mi láti fi kì í ni wọlọ́ba tó lè fi mí sínú àwọn ẹni mímọ́ ìyẹn jẹ́ àkọ́kọ́ náà tó yí wa dáadáa ni. ẹlẹ́ẹ̀kejì gbogbo zikiri tá a ṣe alákọ̀ọ́kọ́ rẹ̀ afọ ọlọ́run ọba má kúrò níbi ẹ̀bọ àbí ẹlẹ́ẹ̀kejì asàfọ̀mọ́ ọlọ́run ọba pátápátá náà subhanak ẹlẹ́ẹ̀kẹta arántí àwọn tọ́lọ́run ọba sàfọ̀mọ́ abi, hmm. àwa ní kọ́lọ́run ọba kó fà wá náà sínú àwọn tọ́mọ jẹ́ka bẹ̀rẹ̀ wa léèrè àlùwàlá tá à ń ṣe ṣé mímọ́ ni àbí kìí ṣe mímọ́ pé mímọ́ra ẹ̀ hmm. ẹ̀ ó rí pé gbogbo nǹkan tá à pè ní sàlùwàlá mímọ́ra ẹ̀ àǹfọ̀ràwà àǹfọ̀ràmà gbogbo àdúrà tó wá lọ pátápátá àti zikiri tó lọ ń bẹ ọjẹ má mímá mímá mímá ó ti rírí ara àbí ó ti rírí ara wọn ẹ̀sìn Islam kì í sẹ̀sì tọ́ta kura wọn ẹ̀sìn tó ti rírí ara gbogbo àdúrà mẹ́tẹ̀ẹ̀ta tá à ń ṣe yẹn tó ti rírí ara tó ẹja wọlé ẹ̀kẹta náà bákan náà tó jáǹfààní tí ó yí wa dáadáa òun náà ní jẹ́ ká lọ mọ̀ pé ìmọ̀ra táwọn méjì hmm. kí ẹ mọ̀ kó náà ní ọkàn àtẹ̀mí àti inú wa àbẹ́ni tẹ́lẹ̀ ọ̀fọ́ náà yóò gbọ́ fẹ́ fọnú rẹ̀ ọ̀fẹ́ fọ ọpọlọ rẹ̀ fúnra rẹ̀ tó fọ ọpọlọ rẹ̀ kò ṣeé ṣe so ìmọ̀ràn àkọ́kọ́ nù ìmọ̀ràn àkọ́kọ́ yìí ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì wa ni ìmọ̀ràn bọ́dì wa níta torí ta alákọ̀ọ́kọ́ ni ó ti kú níbi agbára ọmọ ènìyàn á lè ṣe àtúbẹ̀ ibi mo lè fọ ikùn mi mi lè fọ mo lè fọ kan rẹ̀ ò lè fọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni bọ́dì gbogbo alágbára láti lè fọ ara wa ah, ọwọ́ alàbẹ̀ ni pé mùsùlùmí ń sọ fọlọ́mọ bá yípe wọn lọ́mú ti gbà pé mo fọ òde àbọ̀ fòde nígbà tó sàlọ́ra nígbà tó fọ òde ara rẹ tán mùsùlùmí wọn sọ fọlọ́n pé inú ara yìí ní ìlágbára ti fọ ìwọlọ́wọ́ bá bá ń fọ ọwọ́ ni allahumma ij'alni mina tawwabin. Oh Allah, make me of those who repent. waj'alni minal mutatahhirin. and of those who purify themselves. ọ ìwọlọ́wọ́ bá fi mí sínú àwọn tí wọ́n ronú pé wà mm-hmm. kó o sì fi mí sínú àwọn tó fọ́ mọ́ kí wàá ní yọ fọmọ lára ènìyàn yọ fọkàn wa mọ́ mm-hmm. a sì ti ń dá ìwọ mùsùlùmí tó ń bọ̀ wọn lójú tó tó bá ń ṣe àdúrà yìí àlùwà láàárẹ̀ ọkọ̀ já bọ́dì ara rẹ̀ kìláwó kìláwó ni tó bá ń ṣe súnà nábì dáadáa ìwọ ọlọ́run ọba fi mí sínú àwọn tó ronú pé wàdà kọ wá fi sínú àwọn tí ọ̀fọ̀ mi ọ̀fọ̀ mọ́ ìyẹn ni pé ibi tágbára mi ò dé níta yìí nínú yìí ìwọ ọlọ́run ọba bá ń ṣe kí n bá ń fọ̀ wọ̀jà á ní mẹ́ta ló mọ́ta ìyẹn ni pé tẹ́ ẹ bá ń sàlùwàlà tẹ́ ẹ bá ń ta lọ́fẹ́ kọ̀ọ̀kan rẹ̀ ọmọ tọ́fẹ́ kọ́kàn rẹ̀ ọmọ kí dọ̀tí kó lọ́kàn rẹ̀ kẹ́mì rẹ̀ ọmọ kí ara rẹ̀ ọmọ máa ṣàlùwàlá kó sì máa ṣe àwọn zikiri tẹnika máa ṣe ọpẹ́ ní fọlọ́wọ́ lórí eré ìtòsí fáwọn mùsùlùmí. lẹ́yìn wá gba lẹ́yìn sẹ́ńgbọ́ wáyé lọ́mọ yìí pé àwọn kankan bẹ tí máa ba àlùwàlá jẹ́ subhanallah mímọ ní fọlọ́wọ́ bá hmm. ẹ̀sìn islam tó ní nǹkan tí ń ba nǹkan jẹ́ ẹ̀dáàkùn wọn tó ń atọ́ni nǹkan tí máa ń bàjẹ́ nature mi yàn lẹ́ni pé kò sí nǹkan tá a ṣe tí ò ní ní nǹkan tí ó fi kíni tí ó bàjẹ́ tó nípa báyìí lọ́jọ́ mẹ́jọ ọmọ àgbàlá yẹlẹ́ni wasalaamu alaykum wa rahmatulahi wa wa alaykum wa rahmatulahi.